朋友。 So, darling, how do you see this place? Does it. I know, I know you're not gonna like it. Hey, you <laughs> Thank you, baby. Yes, I know your love for nature. I know you <laughs> like seeing these things, you know, things yeah. like this. The ambience, you know. Let's go there. you know me, every okay man like you, me Yeah. Okay, let's go. <laughs> Baby, you know, I can do anything for you. Honestly, I can do anything to make you happy. I trust you. hey, darling. You, wow. I love you. I love you so much, baby. You're darling. Ah, má jẹ́ ká lọ sí Jomi. Let's go. All right. Oh my gosh. <laughs> I don't just no. I don't. I don't like it. You, you like, like. I don't like omi. Oh, no, no, no, no. I'm, I'm not going. <laughs> See, ó ti ń bọ̀, ó ti ń bọ̀, omi yẹn No, no, I'm not going. Come on, go. Ó ti ń bọ̀. Rárá mi, I don't just like it, honestly. Yeah, I don't like anything. Let kí n mu omi kí n dẹ̀ bu kíkú wẹ̀, like omi bẹ́ẹ̀. Man, ṣé eh, mo mọ̀ pé like omi? Show my poor pé mo omi ni wọ́ ti ní o tí mo yẹn wò yẹn ṣe ló dà kó ń ṣẹ́wọ́ sí i ọmọ ẹja. no I I know that's why I appreciate your love for nature you know mo mọ̀ like kò rírun kan báyìí bí kò lọ́nu gbó níbi tí ò séyìn náà. it's okay let's continue. it's dá ẹni bá pé kí la ó ṣe là ṣe I J K L M L O P Q R S T U V W S Y Z. Oh yeah, happy, happy shall we be where we learn our ABC. Ma, hey. Eh. Ah, sister me. How you doing? Ah, ah, Ọ̀pá ìpẹ̀lẹ́ ìyá náà mi kí àwa ah, òkè. Ìpẹ̀lẹ́. Àsọjú wà bí sí ọmọ mi. Fine. Have you eaten? Hey, breast is okay. Yeah, ah, oh. you're dancing already, okay? yeah, I love that. Uh, gbé bọ́ọ̀dù sókè o ọmọ eh. ológo gbé ata o di máa sùn ẹni jẹjẹ lágbo ẹ tù gẹ́gẹ́ tù gẹ́gẹ́. I ah, love oh, that èmi lọmọ ìfijójọ. ìwọ kẹsàn-án ọmọ jójó. Ah, <laughs> eh, how are you? good. egbo eh, ìbùkún make sure kó tọ́jú ọmọ mi dáadáa o. kò ní option. ẹ tí màá fi dé máa kí à jẹ o. kò ní option. do you hear that? <laughs> all right bye. èrèrè bú jẹ́líà alamọ̀ṣímọ̀tì. mo mọ̀ pé ẹ̀rù ti bà yín nígbà tí wípé yeye lístíkà ikú fẹ́ rí yín ẹ̀rù yín lọ́nà rẹ̀ ẹ̀rù ti bà yín. mò ń rí bíi pé yìí àyà yín fẹ́ já àbí. prof nígbà tẹ ẹ ránṣẹ́ pè mí ni mo wò pé kí n tún mú women leader dání kó ṣèkejì mi kó má jẹ́ mi nìkan bì báyìí torí àtúmọ̀ n tó tún lè ṣẹlẹ̀ níbí. mo ní pé kò sí ewu abẹ́gbọ́ òbí àlàyé. Lucilia wájú Lucilia sẹ́yìn ṣe fẹ́ gbọ́ kò sí ìbẹ̀rù kankan nínú ibi tí ẹ wà yìí ìkìlọ̀ òun ló ṣe pàtàkì tí yeye létí kàbá bá mi sọ tèmi ni kí dá padà fún yín tìyín ni kí ẹ mú lò láì gbowó láì gbowó gómìnà yín tí ẹ sọ pé ẹ fẹ́ lò tẹ́ ẹ mọ̀ràn ẹ̀ wá síbí tí mo ní kẹ́ ẹ fọkàn balẹ̀ lórí ẹ̀ mo rí èrò tó ń fì lẹ́yìn ẹ̀ àtòkú àtèèyàn àti gbogbo àwọn èèyàn kò sí tí ò nífẹ̀ẹ́ mo wá rí èrò jabura lẹ́yìn ẹ̀ ní ìtò sọ fún mi pé ó ṣeé ṣe kó wọlé. àdúpẹ́ àdúpẹ́ àmọ́ bẹ́ẹ̀ ṣe dúpẹ́ tí mo rẹ́rìn múyẹ́ ẹ rí i pé mo kẹ́rìn mi kò mo kẹ́rìn kò nítorí wípé ẹkún wà lẹ́yìn ẹ̀ tó ẹ bá lò ó tó bá wọlé ẹ ò ní dúpẹ́ pàdé ẹ̀ ní happy new year ọdún tó bọ̀ nítorí pé ó máa ti kú ẹlẹ́bẹ̀ẹ́ kúkúrú ni. prof ẹni tẹ́ ẹ̀ sọ ẹ̀ Bọ́lárìnwá àmọ́ dáadáa ni ní tìwèé ó mọ̀wé nítòwó ó lówó lọ́wọ́ kéèyàn rí èèyàn gan nọmọkùnrin ó dúró dáadáa ah, kí ló wá dé. ọ̀rọ̀ lẹ́gbọ́n yẹn ń tẹ́ má bàa bá wa ṣe sí i tí ọ̀rọ̀ tẹ sọ òfin ní jẹ́ mímúṣẹ oníkẹ́ bá wa dọ́gbọ́n yẹn. mo ń rí ọtẹ yìí ò rí yeye lístíkà mú mi gbọ́ ọ̀kan tẹ̀yìn ò gbọ́ mo ń kúrò nínú àgọ́ ara ilé ìtẹ̀wò wọ́n rìn dìnà láti fa ohun tó súnmọ́ tòsí wálé ohun tó fẹ́ ṣẹlẹ̀ ní bí oṣù mẹ́fà sísìn ni mo bá yín sọ wípé ẹlẹ́mìí kúkúrú ni ẹ wá ẹlòmíì nínú pátì yín kẹrù àbí kí làǹfààní ẹni tó kàwé tó ga tó síngbọnlẹ̀ ń tó dùn rí àmọ́ tí ò wúlò fún pátì yìí ṣó dára bẹ́ẹ̀ ẹ gbéṣẹ́ ẹ ń bẹ̀. Eh, prof ọ̀rọ̀ election lọ bẹ́ẹ̀ ṣe ń sọ yàn politics yàtọ̀ sí gbogbo nǹkan tẹ́ ń sọ yẹn náà ẹ wo prof bí pátì wa ò ṣe ní dèrò ẹ̀yìn tá a fi ní fìdí rẹ mi òun ní kẹ́ bá fẹ́ ṣe máa dọ́gbọ́n sí o. dákẹ́ bẹ́ẹ̀ kí ló ṣe máa sọ ìgójú ẹ̀ máa sọ di àgé àwọn jọ̀mọ́ àwa ṣàlùwà lábẹ́ àmúrò kórè ẹ̀ ò pé mò ń sọ̀rọ̀ ń bí òde òde ń gbọ́ mi lẹ́nu mọ́ a a ta ni ẹ́ bí mo ṣe ń sọ lọ́wọ́lọ́wọ́ ó yá dìde jáde síta tó bá pẹ́ kó tó dìde níbi tó wà. ǹgbọ́ jẹ́ àlọ́ jẹ́ àlọ́. o ò ní parí ọdún yìí. mi ò gbowó mi ò gbòbì lọ́wọ́ yín. oníranù onípàkọ́ yí bí tẹ́sí. ìbínú ọlọ́run olúwẹ̀rí máa bọ̀jọ́ yóyó ẹ má ṣe mú lókun. hello bro àlàáfíà ni o. bó o ní. ẹ kọjọ mẹ́ta. ọlọ́run gbọ́ eré ẹ̀ la wà yìí wow ọ̀dọ̀ Yeah. kẹ̀. <laughs> èmi àti ìyá yìí náà ni. Uh, madam. Uh, we actually came on vacation. wow oh, wow wow so àwọn ọmọ yín wá ń kọ́ sà. no rárá o àwọn ọmọ wà nílé àwọn ń ṣe lé àwa jáde àwa ṣe dàdí ọmọ mi exactly. <laughs> ṣáìbù lẹ́wà lodge sí àti pé hotel wo lẹ́wà. one of the hotel tó close sí beach náà ni oh, ó dẹ̀ wà okay ẹ̀hún <laughs> eh, náà wà bí. madam mo kí ẹ̀yin náà o. ó ní kí n máa kí ẹ àókè ìwọ náà ń gbọ́ lábẹ́lẹ̀ bẹ́ẹ̀. ó ga. ó ga ọ ṣe é gbàgbé ìkọ̀tàjọ sọ ṣá. all right ẹ àti ilé sọ náà because ìyàwó mi ṣe enjoy company mi. Yes. Adé, uh, eh, eh. so our wish now is my command. <laughs> bẹ́ẹ̀ ni o bẹ́ẹ̀ o so uh, i will let you know. all right sir. <laughs> all right uh, màá bẹ̀ later. ok sir ok sir ó <laughs> dà sir. ó ti ń ṣe ìyá gígìs. àgbà tó dẹ̀ ń fà mí tó ń fà mí tó jẹun parí. ẹjọ́ mo ti pọ̀ lórí fún ẹ ṣé làwọn fọwọ́ kí wa ń bá wa. rárá o wá bá wa bíi ti bá wo. àkìlẹ̀dẹ̀ ṣáà ló wá kí wa ni ṣé bí ìlú wọn la wà. kíyàn kan wà lọ́nà ìyẹn náà ń pè ní interruption o àbí interjection. Uh àbí n ta whatever ẹ̀yin ọ̀dà tó tọ́de tọ́de tọ́de bébì wàhálà àwọn ọmọ yìí ti pọ̀ jù wọ́n ti fẹ́ pè mí pa kí ló tún dé ó ń pè mí pè mí pè mí ní ìjọ ìjọ wo la kúrò létọ́ bẹ̀rẹ̀ sí ní miss wa. Ah, ìgbà wo la pè kọ́ńsìn ní beach àwọn ọmọ yìí anyway ah, ó ti miss wa ni mú èsì wa mi ò rẹ́ láti lọ sílé for now mo máa ní láti ah mo mọ̀ pé tó bá ti rọ́mọ ẹ báyìí òun ráyè tèmi mọ́ so mo ní láti enjoy ẹ̀ dáadáa. i concur ah, i concur mo ní láti enjoy ara mi jàre kó mo bẹ́ẹ̀ dúró. mo ti ń pè wọ́n báyìí. kí ni. ẹ káàárọ̀ bóò nìkan báwo náà ti ṣe wà pa sista ẹ kẹrẹ ẹ kú àlejò wa mo tún àti rántí orúkọ yẹn. <laughs> Àkànjí ni Àkànjí ẹlẹ́ṣin Àkànjí wọn náà ló lè Àkànjí ẹlẹ́ṣin wọn náà ló lè. bóò nìkan ẹ ẹmí ni ẹ jàre. sáfíìsì wọn dán abita sùn yẹn. Ah, ṣẹ́rú hòtẹ́ẹ̀lì tí ó wà ní gbogbo bíi pàápàá àti gbogbo àwọn tó ń tajà níbi gbogbo nǹkan tẹ́ bá fẹ́ níbi ah, <laughs> nírọ̀rùn ló bá dé. honestly. àyè ah, máa gbádùn ara yẹn máa dàgbé kẹ́ máa lọ lé mọ́. àbí <laughs> ẹ ṣe jàre ẹ wọn try eh, ìyàwó mi fẹ́ gun ẹṣin. Eh? àwọn máa gẹṣin àṣẹ ah, àtúní fún mi ṣé ẹni bá mi. wàá gun because àná yẹn bí ẹni pé àkànfowó jóná ni yóò farabalẹ̀ bẹ́ẹ̀ náà ló ń bẹ̀rù gun ẹṣin báyìí àsìn ẹṣin gan. bébí wo tó wáyé pé jókòó ni kò stop kí n gun ẹṣin ọ̀hún pé mọ́mọ́ dá lóhùn tí jàre tí wọ́n mọ̀ kó tí ojú mi lánàá pẹ̀lú ẹṣin nígbà tí mo gun rẹ̀ ṣe tí mo stop pé kó stop kó stop ṣé ló ń gbé mi sáré lọ. Ah, ọlọ́pàá ló yọ mí kẹ̀. ẹ wo bí sẹ́rẹ́ sí dàbí mọ́tò náà ni oh, kò ní sí tẹ́ bá fẹ́ kó sáré onú ẹ̀ máa ṣe tẹ́ bá fẹ́ kó ní díẹ̀ díẹ̀ onú ẹ̀ máa ṣe tẹ́ bá fẹ́ kó stop onú ẹ̀ máa ṣe kò ní sí gbogbo ẹ̀ ni mo dẹ̀ sọ fún ó ní reverse bó ṣe wà. she is just zubobia. Ah, eh, ẹ máa kọ ẹ èmi àkọ wọn sìn wọn yẹn máa ṣe ẹ ní bẹ̀rù èmi àtúnwá jọ jókòó síbi so máa gbé wọn káàkiri káàkiri káàkiri. come again o fẹ́ kọ. yes mo lè kọrin láàárọ̀ ìgàn. báwo lẹ ṣe fẹ́ ṣe kíkọ yẹn. màá gbé wọn síbẹ̀ náà so màá jókòó tí wọn so. sórí ẹ ok so tẹ́sí máa ti lọ tí a ya yín jà yín mi àti wá di okun ẹ̀yẹn mú a máa jọ lọ so ẹ mọ̀ bẹ́ẹ̀ bá wà á tó máa lè ha di pa pa pa pa. ọ̀daràn ni bọ̀bọ̀ yìí ìwọ náà wo gesticulation yẹn bẹ̀rẹ̀ láti bi pé wà á na ọwọ́ mú okùn wà á na ọwọ́ gba èjìká ìyàwó mi bọ́ síbi ọwọ́ iwájú okùn ẹṣin èjìká yà máa kàn kan ẹ tí ro lọ́bọ̀ mi jàre ọ. ẹyẹ wàá olówó wá ṣe báyìí. ẹyọ ẹmí kọ́ ẹyẹ bẹ́ẹ̀ sì yẹn ṣe máa jọ sàá méjèèjì nìyẹn. ẹ wo ẹ wo ko ẹ fọ́ ni gan but ẹ má wulẹ̀ stress ara yín i'm here to enjoy myself mo dẹ̀ ti yẹn sára mi already so mo ṣe kí ọ̀rọ̀ náà ṣe dé mo rà mọ́kè let's go there. Oh, o fún ẹ ṣí náà sista ẹ̀fẹ̀ kí n bá yín gbaná orílẹ̀-èdè. má dá yàwó mi lóhùn we ah. say more of you bébì gun ẹṣin sórí ó máa ń wà láìpẹ́ ok máa dúró tiẹ̀ this time. máa gbé sórí ẹṣin yẹn lóòótọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ bá rí olúwa o ọkọ yẹn ti já jù ó já kutukutu. Jumi! Jumi! Jumoke! Jumi! Can anybody hear me? My wife just disappeared. Uncle. My wife ah. just disappeared. Kí ló ṣẹlẹ̀? Eh? Ah, ìyàwó mi ni. Eh, We were here together. Mo mo ń take shot. Daimode gbọ́ eh, bẹ́ẹ̀ ni. Mo gbọ́ téèyàn kan pè mí. Sọ tí mo yẹ bojú ẹ̀yìn nobody was there. Kí n dẹ̀ wo bí mi ò rí ìyàwó mi mọ́. Báwo lẹ́yìn náà ṣe ṣe bẹ́ẹ̀? sẹ́bẹ̀ kó lọ́dọ̀ mi lẹ́kọ̀ọ́ ẹ̀ mo ti dúró tẹ̀yẹ́ ìṣe káàkiri káàkiri mo pé nǹkan kan ti ìfẹ́ ti kó sẹ́ méjèèjì lórí ó dẹ̀ lè dá nǹkan mi lẹ̀ sẹ́yìn orí gbogbo bíi tí wọ́n fi irin sí ẹ tí wọ́n ta flag sí ẹ ẹ gbọ́dọ̀ kọjá abẹ yẹn. ibi she was right here ibi yìí ló wà. no no no no no ọ̀rẹ́ ah. dúró sí ibà kẹ́ má rí wọn mọ́ wọ́n ti lọ sí ọ̀hún lórí bóyá pàtẹ́ ìyá wọ́n fẹ́ take another shot wọ́n rò pé káwọn lọ. wọn ò lè wọnú omi lọ take shot má bí mo dákú ṣeré o. wọ́n ti jásẹ̀ wọnú odò nìyẹn náà. jásẹ̀ wọ́n wọ́n. kí lẹ ṣe orúkọ wọn. jumi jumi sista jumi. Ah, bóyá ah, kò bá mi chase wọn. nítorí kí ni jẹ́ ẹ̀yin wọlé tí a kele ẹ tẹ bá mọ̀ pé kiri ẹ ani wọ́n wọ́n ti wà ní odò yẹn ni ẹ. ni wáyà wọ́n. pátá ni ìbọn náà are you mad mr bell kí ló ṣẹlẹ̀ kókó àní ah, jumi jumi wèlé wọ nítorí jumi lẹ ṣe máa ti èmi sódò kẹ́hìn ní family tèmi lẹ́ni tó bá yẹ kó lóòótọ́ lórí ìfẹ́ ìyàwó ẹ bọ́ sínú odò kó bẹ̀rẹ̀ sí wà náà. mi ò wà friendly pẹ̀lú. jumi pariwo jumi jumi pariwo jumi. o lè lè lọ wẹ. jumi ṣé mo débi gbàjẹ́ yàfọ́ tó ní àbí kí ló ṣe lé. jumi Ah, ṣé torí àwọn ìbọn sódò sí lónìí kẹfà. lọ́dọ̀ dọ́dọ̀ dọ́dọ̀ ó dàgbé kan ṣe yìí. jọ́bì ah, ẹ lọ fẹ́ sódò kẹwàá yàwó yìí. kó tó di wípé ẹ débí láti ìgbà tó ti ṣẹlẹ̀ òun ni mo ti rí nítorí mo rí àwọn ṣòwẹ́rẹ́ rìn tí wọ́n rẹ́rìn tí wọ́n jó tí wọ́n ń mi ò mọ̀ pé ilẹ̀ ìrora ẹni yọ̀ mi ò mọ̀ báyìí ni ìdùnnú àtayọ̀ wọlé ẹ̀ táwọn Sowore rìn tí wọ́n fi ń bá yín jó ah, ẹ kú oríire náà ẹ kú oríire náà ìjẹ́ mọ Sowore rìn very soon àwọn Sowore rìn wá wá bá yín gbé tóore tó jù báyìí lọ bá dé tó kàkàtẹ́wù bà yín tó bá wà nínú àkọọ́lẹ̀ yín ẹ fojú kan Sowore rìn ẹ pẹ̀lẹ́ oore tó ti dé sọ́wọ́ yìí àbá yín kalẹ̀. nígbà tí gbogbo ètò tó tán tí gbogbo ẹ̀ rí bẹ́ẹ̀ ṣe sọ mo wò sọ́tún mo wò sọ́tún mo wò pé ah pòfẹ́sọ̀ oyè ká lè gbé nǹkan kan kàfi dúpẹ́ lọ́wọ́ àwọn ṣòwẹ́rẹ́ ní àbíkílẹ̀ tìbí kàfi dúpẹ́ lọ́wọ́ wọn. ẹ jẹ́ mi ò béèrè owó mi ò béèrè òbí kìkìdá ọ̀pẹ ni mo fẹ́. tẹ́ ẹ bá lè dúpẹ́ lọ́wọ́ àwọn yege lístíkà ó ti pè é owó yìí ẹ mú five hundred níbẹ̀ ẹ máa ń ṣoore àmọ́ kò pọ̀ tó ẹ lọ fún àwọn ọmọ aláìlóbi five hundred tó kù nínú ẹ̀ ẹ mú kẹ́ ẹ pín jẹ́lẹ̀jẹ̀lẹ̀ sọ́dọ̀ àwọn tí wọ́n ń tọrọ owó àwọn tí wọn ò dá pé tójú mi fọ́ tẹ́sẹ̀ wọn rọ tí mi bá dì mọ́ yẹn dì mọ́ ètò bá fẹ́ kì sí nínú wọn kì sí ẹ̀ kò sí nǹkan kan méjì bẹ́ẹ̀ ẹ fẹ́ wúra ẹ̀ méjì kò fúnra yẹn five hundred tó kù ẹ dá sí ọ̀nà mẹ́wàá ó sì ń bí àdá ẹ kó ìdá kan níbẹ̀ tí ẹ bá lọ sílé ẹ pàdé àwọn obìnrin mẹ́ta kan ọ̀nàkọ́nà tí wọn ò bá gbà láti fi múra àwọn nìyẹn wọ́n gbọ́dọ̀ pé mẹ́ta ìdá kan tí mò ń sọ ẹ fún wọn ẹ gbèsò ní reception ẹ lọ pín owó èyí mo ṣe sọ èyí tó bá kù ẹ wo bí ọ̀dọ̀ àwọn yeye lístíkà nìyí màá ṣí ilẹ̀kùn yẹn fún yín ẹ wọ inú bẹ̀ ẹ gbé síwájú wọn níbẹ̀ àlàáfíà fún yín nílé o. ẹ bẹ́ẹ̀ ṣe sọ yẹn náà dáa gbogbo ń sọ pátá ni màá ṣe ṣùgbọ́n eléyìí ẹ̀yin ò bá gbà má lọ ṣe bẹ́ẹ̀ ṣe sọ padà. tí ẹ bá jáde máa jẹ́ kí àádọ́ta yẹn dẹ̀kan. mẹ́rin. ṣé ẹ̀yin ò ní àwọn lifeguard níbí báyìí rárá ni. àkókò ni nígbà tí nǹkan ẹ ti ṣẹlẹ̀ gbogbo wọn ti sórí omi iná ti wá ẹni yẹ káàkiri àwọn tí nǹkan kan notice ni pé bí wàá ṣe gbọ́ tó sọ ẹni yẹn ló disappear ni. disappear. kó dín tẹ́kì wo ò ní dààmú ò ní ríru eléyìí ìyàwó ẹ̀ ò ní pòórá o this is the situation kò sẹ́ni kankan tó wà ní ọ̀rọ̀ ẹjọ́ ọmọkùnrin lọ. bẹ́ẹ̀ ni òun ni principal òun ni prime suspect bèrè pé báwo ni God good láti àná tá a ti dé lèmi ti ń notice ẹ̀ orí tèmi pé gan ṣùgbọ́n mo ṣe bí ẹni pé mi ò mọ̀ kankan nígbà tó wá di láàárọ̀ yìí tá a débi gun ẹṣin mọ́ gun ẹṣin the next thing tó máa sọ ni pé ah, òun èmi á kọ́ ìyàwó tó mọ̀ you have to see the gesticulation èmi á kọ́ ìyàwó yín o eh, èmi á wá gbé eh, eh, ah, wo máa make kó kú sẹ́wọ̀n wàá kó rábì ìyàwó rẹ̀ ṣe kóra jẹ́ káwa ṣiṣẹ́ o. so ìgbóná ara ni wọ́n fi parọ́ mọ́ mi báyìí ṣe ti ní bọ́ báyìí young man young man calm down ní ṣókí kí lẹ́yìn mọ̀ nípa nǹkan tó ṣẹlẹ̀. ò ní dààmú màá sọ tí mo mọ̀ bẹ̀ṣẹ̀ wo mi èmi ò kí parọ́ èmi ní àkànjì àkànjì ẹlẹ́sìn náà pè mí níbi kò yẹ yín sísà mo jókòó síbẹ̀ jẹ́jẹ́ jẹ́jẹ́ mi kò yẹ yín ni mo dẹ̀ gbọ́ ariwo help help help ni mo fi wá ṣe wá rí nípa títí èyí tí wọ́n sọ wípé èmi sọ pé mo fẹ́ kọ́ ìyàwó wọn lẹ́sìn mo fẹ́ kọ́ lẹ́sìn mo fẹ́ kọ́ lẹ́sìn ṣé ìyẹn ló sọ wípé kí ìyàwó wọn disappear ṣé ẹnu. shut up mr man kò sọ nǹkan tá a fẹ́ fún wa jọ o dẹ̀ ká o dẹ̀ ká lòlò. give us what we need sọ̀rọ̀. ọlọ́pàá ah. ẹ lè pariwo mọ́ wa náà gbogbo ọdún mọ̀ bí àpẹẹrẹ ṣe làwọn ẹgbẹ́ so àwọn kan ọ̀nà mi àkíwẹ̀ bẹ́ẹ̀. àkíwẹ̀ bẹ́ẹ̀ àkíwẹ̀ bẹ́ẹ̀ a dẹ̀ ní a ní association mo dẹ̀ ní lọ́ọ̀yà. ó jọ gàtẹ́ kò jọ gàtẹ́ ó fẹsẹ̀ méjèèjì ti ro ìwọ ní pé ìyàwó mi ò wọ omi èmi níyàwó mi kó disappear ni mo wá ní bá mi wọ omi kó mú ìyàwó mi ó sá padà ẹ jọ kò lọ́wọ́ ń it's okay I, I, i will handle it okay uh, uh, manager ẹ jẹ́ kí n rí yín lọ́fíìsì yín. ó yà àkókò rẹ̀ jà lọ. ẹ hàn kọ́ fún ẹ dáadáa ẹ bọ́ndù lẹ̀ manager má ṣe wá wò àbórí ẹ̀fẹ́ burú mọ́ sílẹ̀. no no no kí ló ṣẹlẹ̀. ó jẹ̀jọ́ ló di mi. èmi mọ tí mò sọ. so àkàwọn máa ṣe é. àtànà ló ti kọ́ wáyé òṣèlè rí náà. mo ti ka tó hmm. ṣẹ́jú ó ṣe ilé ìṣẹ́jú sí ìyàwó tiwọn níbo lẹ́gbọ́n ẹ wá sí àárò ẹ̀gbọ́n ẹ̀ sọ mí láti bí ijọ́ mélòó kan eh, mo dẹ̀ pé gbágbó ẹ̀ kò lọ ibùkún bo lọmọ mi wà àmì ara tó ń sọ mí ò tẹ́ mi lọ́rùn ẹ eh, ọlájúmọ̀kẹ́ mi ń kọ́. a kò fẹ́ disturb nítorí health condition nínú láti bíi three to four days ago táwọn tọkọ wọn ti lọ síbi tọ́ lọ yẹn lọkọ wọn ti pè mí pé wọn ò rí wọn in fact ọkọ wọn ti dààmú dààmú dààmú wọn tètè report fáwọn ọlọ́pàá náà àwọn náà ti ń ṣe investigation wọn ti ń wá wọn àmọ́ ẹ ti gbọ́ kọ̀ọ̀kan nípa wọn. mo dáràn kí ni mo ṣe fáyé kí ló ní mo ṣe fáwọn láti bí ọjọ́ mẹ́ta sí mẹ́rin ìbùkún wa ló fẹ́ disturb mi ta ló yẹ kẹ́ disturb ṣọmọ mi ti kú ni. ah go for bed ah, ọlọmọ àjẹ mọ mi kí n tẹ fi ń sọ̀rọ̀ bọ ẹ a máa rí o. Oh, oh, oh. ohun tẹ́ sọ̀rọ̀ ẹni dáyé ló sì fún yín ló ń tẹ́ béèrè fún. ọmọ kì í béèrè ẹja lọ́wọ́ bàbá kí bàbá mọ́kúta lè lọ́wọ́. ọmọ kì í béèrè ẹja lọ́wọ́ bàbá kí bàbá fún lẹ́jọ́. ṣùgbọ́n àìfojú dínní ọmọ àgbà jẹ́. bàbá. Ọlátúnjí lórúkọ mi ọ̀tẹlẹ̀múyẹ́ ni mí and colleague mi lélẹ́yìí ẹ wo arákùnrin yìí òun ni ọkọ ẹni tó kú lady tó kú sí etí òkun lọ́dọ̀ yìí. Ah, ah, eh, ẹ kú ọ̀rá fẹ́ra kù. ẹ ṣe bàbá. ẹ eh, kú ọ̀tẹ̀mọ́ra o. ẹ ṣe. Eh, àwọn alárẹ̀ ìlú ayọ̀ ní padà lẹ́yìn yín. àṣẹ àṣẹ. ẹ ǹlẹ́. ẹ ṣeun bàbá ẹ ṣeun. bàbá ẹ ṣeun gan-an mo dúpẹ́ lọ́wọ́ yín mo appreciate yín gan because ẹni tó kú sí ìlú òdì kejì lọ́hùn tí omi dẹ̀ gbé látọ̀hún ta tún rí ní ọ̀dọ̀ yín bí tẹ̀dẹ̀ bá wa secure ẹ̀ appropriately bó tiẹ̀ jẹ́ pé ó ti jọ́ lọ́hùn nípè ẹ ṣeun gan ẹ bàbá ẹ jọ níbo ni ẹ bá mi deposit ìyàwó mi sí mọ́ṣúárì ìbò ló wà kí tiẹ̀ lè fojú rí. ẹ ẹ wò ẹ ẹ yóò mọ̀ pé. ẹ ń bá ṣe ṣe máa ń bá di kú sínú odò wọn lè gbẹ́kú ẹ̀ kúrò létí odò ni. ìǹtẹ́ tiẹ̀ ń béèrè kọ́ lè mí létí pé àwọn béèrè lọ́wọ́ mi bóyá àwọn sọ pé ó dá o kí ni nǹkan ètùtù o àbí ẹyin gbogbo àwọn nǹkan ní ìjọ kò wá táwa kó sí etí odò mi rò pé ẹ mọ̀ béèrè lọ́wọ́ mi nu. ẹ ẹ èwo ni kán kó property wá. ẹ ẹ ẹ wá gbọ́. àrùn rí wàhálà o kíkú kó lọ nílẹ̀ yìí kàrùn kó lọ nílẹ̀ yìí o. ẹ tọ́ ìrẹ̀ èèyàn ọmọ awo ilẹ̀ ó dùn yín tẹ̀ ẹ ní tójú rẹ̀ mọ́lẹ̀ bóò ni ibi tí wọ́n ní kẹ́ ẹ lọ. a ti ṣe bó ṣe yẹ ká ṣe ó sì dá mi lójú pé ó ti rí bó ti yẹ kó rí. yóò máa jíṣe fún yín ẹ ní ìfìfẹ́. bàbá a dúpẹ́ àwọn alálẹ̀ wọ́n ti gbètùtù bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ wa dẹ̀ ti dayọ̀ a rò pé òwe ńlẹ̀ yìí mọ́ wọ́n ní pé tọmọdé bá mọ́ṣẹ́ dání wa ní kò ṣe bàgbàlagbà bá mọ́ṣẹ́ dání wa ní kò ṣe kò ṣe kò ṣe báyìí ni tìlá kò ṣe kò ṣe ọmọ rẹ̀ kó má ta ti wéé èyí tá a bá wí láyé òun lọ́dọọdọ ọ̀run gbà nílẹ̀ yìí o àtúrú pé ìwé mọ́. àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ wa. ó rí mi sọ ẹ ẹ wo ìyàwó ẹ wo mọ́kìnrin tó gbó ọkọ òkúnú o ọ̀rọ̀ ẹ̀ là ń fọwọ́ kẹ́ ẹ tó dé. bàbá ẹ kú àtẹ̀mọ́ra ẹ ṣe. àmì irú ẹ̀ mọ́. àmì àṣẹ àṣẹ. bàbá kálá tiẹ̀ mọ̀ pé wọ́n tètè dé ṣe bá àbá ti dúró gba nǹkan ètùtù kó tó dé pa lọ sí. Hmm. Ah, ẹ kí lè wí ẹsìn kí ni. a ti bò láti rí. ilé orí burúkú yìí wọ́n fi àbẹ̀yẹ yìí fẹ́ bàjẹ́ pọ̀ ẹni sùúrù ẹ don't say that ní sùúrù calm down bìtìbá wo let me talk now ẹsìn ìyàwó mi ah, mo fi Ọlọ́run búra ọlọ́run ti ẹ̀ṣẹ̀ṣẹ̀ aṣọ tẹ wọ̀ the same size ni pẹ̀lú tàwọn ẹlẹ́wọ̀n ẹ aṣọ yìí àparadà àdì tẹlẹ́wọ̀n ẹ tẹ́fẹ́ tó ṣe àmàníkẹ́ wọlé lóye ìyàwó tèmi ọlájúmọ̀. calm down ah! calm down but baba nílùú tó lọ́ba tó níjòyè tó tún lófin kí ló fún ẹ̀yin ní audacity láti sin ìyàwó oníyàwó láì gba àṣẹ lọ́wọ́ ẹgbẹ́ láyà. very nostalgic. àwọn náà kọ irú wọn lẹ tó. irú mọlẹ kò ní dá fọwọ́ irú mọlẹ calm down please. ah i'm sorry to say this baba <laughs> ẹ máa fojú balẹ̀ ẹjọ́. Ah! keep quiet. àwọn ti lọ already. ẹ fojú balẹ̀ ẹjọ́ kò ń ṣàwọn nìkan o àtẹ̀yìn náà gbèjà ẹ̀yìn pátápátá. màá gbọ̀ká lọ́wọ́ àwọn. òfin bí ó

Hello. Mommy. Hello. Ẹjọ́. Abeke ṣé kò fẹ́ bá mi sọ̀rọ̀ ni? Ẹ ló mi. Abeke tẹ̀lé máa rò kó tó rẹ̀ mọ́pẹ̀lẹ́. Wọ́n kú àmúmọ́ra. Um, gbogbo wa pátápátá náà lálejò ń mú mọ́ra. Because ọmọ tá a sọ yìí ọmọ dáadáa ní sẹ́mi náà kó tó di pé mo travel. Um, I'm just. àtẹ̀yìn púpọ̀ lápá ọlọ́run tó lọ́jọ́ wa. àwọn jésù. mo ti pe um, baálẹ̀ ọ̀dọ́ wa mo pe same thing ní gbogbo wọn sọ wọ́n ní pé àṣà ni o ẹbí tí ó ṣẹlẹ̀ ẹ bá ti ṣẹlẹ̀ ẹni tó bá kú sódò òkú tí reason ìyẹn orí tiwa náà ni ṣòtú ẹsẹ̀ àdẹ̀lérí àkọ́fà nínú ẹbí wa. wọ́n fásitì sọ fún ẹ pé ní agbára ọlọ́run gbogbo àwọn àbúrò ẹ̀ pátá tó máa jẹ àwọn máa dúró sọjọ́ fún ẹ má bínú ṣùgbọ́n kó ara fẹ́ra kù ọjọ́ mo wá fẹ́ kó bá mi wọn lọ kọ ọmọ ẹ wọn kó jọ kó má bá fà wàhálà kankan kó jẹ́ kí wọ́n ká jẹ́ ká fẹ́ torí orúkọ ẹbí wa ò má tà kan.

mo ti gbọ́ sá. wà á bá mi kí wọn ọkọ ọmọ ẹlẹ́kọ̀ọ́ sí i ṣe orí orúkọ wa. ẹ sá ẹ ṣe bẹ́ẹ̀ mi. tí bá ti dé nàìjíríà máa ń kúrẹ́ máa kọ́ wa. ẹ sá. mọ̀mí ṣùgbọ́n ọ̀rọ̀ ti bẹ̀rẹ̀ ẹjọ́ ẹjẹ́ kó tán síbẹ̀ ẹ má sunkún mọ́ bros ṣùgbọ́n ọkùnrin lẹ́yìn ẹjọ́ ẹjẹ́ kó wà bẹ́ẹ̀ culture ni kò sí bẹ́yàn ṣe kàwé tó a gbúdọ̀ fi ti àṣà ìlú wa ṣe. soon as she's done with what she went for kò eh, okay. òtútù ìpà òtútù ìpà òtútù ìpà. pẹ̀lẹ́. Bùkúnmi ìwọ ọba ilé ẹ pẹ̀lẹ́ ẹ má bínú pé ó ṣe díẹ̀ tí mo yọjú sí yín iṣẹ́ lọ́tún ló ni. <laughs> no you are wonderful so ẹ pẹ̀lẹ́ ma mi ò ní lè dúró pẹ́ because mo tún níbi kan tí mo fẹ́ yọjú sí ẹ ṣe um, <laughs> mo ti ń wò because um, máa níbi tí mo fẹ́ lọ ní next weekend uh, bóyá mo wá dúró ti sọjí àbí bí akíndà kúkú mú un wá bí kó wá dúró ti mọ́ mi. dáàdi sọ́jú bá a mọ ọmọ mi wá bí. all right ma. jẹ́ kó wá fara yé mi. ok ma. àárọ̀ ẹ̀ ti ń sọ mi ah, fún ara mi kó wá kájọ fara rora wa. ok ma all right. láyọ̀ ló máa débi tó lọ. àmín tó bá ti dán kó pè wá. all right ma i will i will ẹ ṣeun gan ma ẹ jọ ẹ tẹ́kì ara yín dáadáa bá mi tọ́jú mọ́ mi ọ̀pẹ̀lẹ́ kó tọ́jú mọ́ mi all right ma mo rí yín true. Ah, okay. But whatever, ẹ bá because wọ́n dúró Oh, okay, okay. You're welcome, sir. Ẹ pẹ̀lẹ́. Oh, yes, sir. Yes, sir. Student Student ni sir. Ẹni School wo ni University of Lagos. Oh! Juni lẹ́kọ̀ọ́ ń bí. yes sir. oh fantastic. àìjọ kí ni mo lè ṣe fún yín àbí kí lẹ fẹ́ mọ̀ torí mi ò ní time ẹ rí i pé ilẹ̀ ti fẹ́ ṣú ibi tí mo dẹ̀ ń lọ wọ́n ti ń pè mí mẹ́. ẹ we are from history department sir. oh course yín gangan ten read lọ́wọ́lọ́wọ́ history ni right. oh fantastic. so wọ́n fún wa ní assignment ká lọ ṣe research lórí Odese quest of life. okay fantastic. we understand the mystery man. ṣẹlẹ̀ but ó jẹ́ nǹkan kàyéfì fún wa a fẹ́ mọ̀ bóyá ọlọ́run mọ̀ nípa àwọn nǹkan àbàmì tó máa ń ṣẹlẹ̀ yẹn àbí ó ṣókùnkùn sí ọlọ́run ọba fúnra ẹ̀. oh really pé mystery tó ń ṣẹlẹ̀ káàkiri as in unexpected thing tó ń ṣẹlẹ̀ sí àwọn èèyàn pé ṣé ọlọ́run mọ̀ ń pa ẹ̀. Ah. àti pé sà àwọn tí wọ́n máa ń wà in trance àti àwọn tí wọ́n máa ń run mad i mean àwọn tí wọ́n máa ń wà insane ṣé same level ni wọ́n máa ń wà nígbà yẹn ni àbí ó máa ń yàtọ̀ síra wọn sá. Hmm, good question fantastic question wípé àwọn tó ti tán ti ń ṣe gángan gan omi pé àwọn tó máa ń ṣe gángan gan àtàwọn tó lọ in trance right àti àwa tí a wà òkè báyìí wípé ṣé level kan náà ni ọpọlọ wa wà. ẹ padà rí mi ní Wednesday please. sá bo eyín lé ní ká wá rí yín. sọ́kùnrin ní ká wá lé yín. kí la máa ṣe báyìí. wọ́n mà ti lọ. definitely wọ́n ti wà ní sẹ́yìn. Ah! ẹ wo ẹjọ́ máa lọ. àdìsá àdìsá jọ̀ọ́ torí ọlọ́run wá gbé mi lọ sílé wá gbé mi lọ sílé àdìsá lóòótọ́ mo mọ̀ pé o nífẹ̀ẹ́ mi àmọ́ ibi tó fún mi sílẹ̀ sí mi ò dáa òtútù mú mi. àdìsá lóòótọ́ mo mọ̀ pé o nífẹ̀ẹ́ mi àmọ́ ibi tó fún mi sílẹ̀ sí mi ò dáa òtútù mú mi gbé mi lọ sílé gbé mi lọ sílé gbé mi lọ sílé gbé mi lọ sílé wọ́n fi mí lọ síbí báyìí wọ́n fi mí nìkan sílẹ̀. How are you? Why are you still awake? And um, where did you get this? It's my mom. Your mom? What did she do? She wake me up, bet for me, I on the TV. You mean your mom? Yes. Where is she? àmọ̀kẹ́ ah, júmi ó dẹ jọ nítorí ọlọ́run má dà mí láàmú mọ́ ah, ọlọ́run júmi lóògùn yìí júmi. where did you see her? Your mommy. Eh. ẹ pẹ̀lẹ́ kí lẹ ń ṣe lọ́wọ́ tẹ́lẹ̀. mo wà ní kíchìnì ni mo ń kí mi sáré dáná. ok omi dáná ìwọ ń kọ́. I was arranging my room. arrange okay please continue to be busy ẹ padà lọ máa ṣe nǹkan tẹ́ ń ṣe ṣe ti gbọ́. ẹ ṣọ́. ẹ lọ ṣe bí you were busy ẹ lọ́ máa ṣe nǹkan tẹ̀ ń ṣe. èmàrè mà èmàrè mà èmà èmà èmàrè nígbèrè òkun. ikú jòkó. báwo. ọ̀gá kí n bá yín wá bẹ́ẹ̀ sí àmàlà ní kí mi rò àbí iyán. mi ò jẹ́ nǹkan kan ẹ̀yin ẹ lọ dáná kẹ jẹun ṣẹgbọ́ mo wà òkè. ọ̀gá kò ti rí ìtù jẹun ìjọ ìmọ̀bínú sá o ìjọ torí ọ̀rọ̀ mo fẹ́ sọ ọ́ ẹ yẹ kí mi sọ ṣùgbọ́n mo fẹ́ sọ torí mo rí pé èyí náà ní súnmọ́ ìmọ̀bínú ṣé irí lẹ́nu ọjọ́ mẹ́ta ọ̀gá ìjẹun ìbọn bọ́n sọ̀rọ̀ torí okun ilé lèèyàn fi gbé títà án jẹun. mo ní kó o máa lọ ah tó bá tó tẹ̀yìn tí máa jẹun máa jẹ́ kẹ́ ẹ mọ̀. wo wo wo rẹ sórí ọ̀rọ̀ tó sọ yẹn kò ṣeé bùdànù èèyàn lè fojú di o torí òun náà ń ṣọmọdé tí ò bá rí kó ní sọ ah, ah, nǹkan tó sọ yẹn ó yà mí lẹ́nu bọ̀ kàyéfì ńlá ni ó ṣèwọ náà káyé. yes ah. èèyàn èèyàn èèyàn ọwọ́ jáde nu tẹlifíṣàn ó gbóúnjẹ fọmọ. ó ṣèwọ náà kàyéfì n tójú mi rí nìyẹn o n tí ojú mi rí nìyẹn o i am telling you ó ti wá sú èmi gan fúnra mi àfi bí ẹni pé mo fẹ́ di wèrè tọ́rọ̀ bá dẹ̀ ti ń di báyìí téèyàn ò bá mójútó ọlọ́run má jẹ́ ń ya wèrè lọ́jọ́ kan o it is beyond my comprehension kò síbi tí n ti ń rí ayọ̀jú ni everywhere màá fẹ́ bomi wẹ̀ báyìí ayọ̀jú nu bẹ̀ oúnjẹ tó wá gbé jáde báwo lè ṣe ṣe ṣọmọ yẹn jẹ ni àbí. Ah, rárá o rárá o ọmọ mi jẹ́ kẹ̀ lóúnjẹ tá à mọ̀ bí tán ti pètò ẹ̀ èyí oúnjẹ òkú ọ̀run rárá o èmi ò jẹ́ kọ́mọ mi jẹ o. sórí hmm, ẹni tó bá sọ pé nǹkan tó sọ yìí kò serious ó ń tàn ẹni. àbí. ṣùgbọ́n èmi ti fẹ́ fọkàn ẹ balẹ̀ pé kò tún serious ah, torí pé mo ní solution sí i. How are you? Fine. Ẹ káàbọ̀ ẹ̀gbọ́n. Ẹ̀gbọ́n. Ah. Ẹ̀gbọ́n kí ló wá ṣẹlẹ̀ nígbà wa wá jẹ ráìsì Ah, rara, o, mi ò jẹ́ kó jẹ́ làtọ̀. Ah, Oúnjẹ tó lu ẹ̀ ò mọ bó ṣe jẹ́. Mi ò jẹ́ kó jẹ́. Ẹ̀gbọ́n mi, hmm? ara nǹkan tí mò ń sọ fún yín ló lè. Ẹ̀ẹ́dẹ̀ wá nǹkan ṣe sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí torí store bloggers bàbá yín gbé story yìí kò kò ní fọ́ni torí nǹkan tó ṣẹlẹ̀ yìí ní ni it is strange ká tó mọ ọmọ bẹ̀rẹ̀ sí ni máa trend káàkiri gbogbo social media ọmọ èèyàn máa ma fi rẹ́rìn ni i wouldn't like that. oh purọ́ um, that's the reason to why i have brought him here jẹ́ kó wà pẹ̀lú ẹ̀ ń bí mo rò pé um, ìyá ò tún lè máa wá yọ lẹ́nu lọ́dọ̀ ẹ̀ then thank god eléyìí náà fẹ́ lọ kọ waec so tó bá ti lọ èmi á lè find way ara mi màá lè look for um, solution to this kò kò jẹ́ kó rí báyìí like you said o strange bí mo ṣe wà i'm almost losing my hippocampus eh, kò dẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀. kò ní dá kí hippocampus yẹn lọ finally. Eh, ẹ àtọ. all right um, ìwọ bá mi gbé wọlé. Eh. all right. so ẹ̀gbọ́n mi. sọjí. say bye bye. all right small mommy will take good care of you. <laughs> all right i'm coming. ẹ̀gbọ́n thank you so much. ẹ jọ ẹ try láti ṣe nǹkan tí mo nífẹ̀ẹ́ ṣe ṣẹ́gbọ́. i will i will. Ọlọ́run á fún wa ṣe. Àmín. mo nǹkan tó ṣẹlẹ̀ yìí kò kò náà. tiẹ̀ wá táwa ṣe àjọ ajé lọ́dọ̀ yín. mo gbọ́ mo dẹ̀ ti sọ lójú ìwọ dáadáa tó ti gbọ́ wípé yeye listing kò kí pariwo kò kí ń sọ̀rọ̀ jù ìkìlọ̀ àti àmọ̀ràn òní yeye listing ní mo sọ wípé kò gbọ́ ìkìlọ̀ wò ó ní ìtò ti fi ara balẹ̀ tí o dẹ̀ gbọ́ ohun yeye listing kò ní bàjẹ́ fún ẹ wọn ò ní wá ẹtì wà á ní owó wà á ní ọlá àmọ́ ìjọ jẹ́ mọ̀ pé gbogbo bá a ṣe gbìyànjú tó yìí ìjọ jẹ́ mọ̀ pé èèyàn kan súnmọ́ ẹ tipẹ́tipẹ́ bí iṣan ọrùn tí ò fẹ́ kó ga ju ibi tó wà lọ. ta ló ní tọ̀sán. ó ní. Ah, èmi báwo. arábìnrin tó dúró tiẹ̀ yìí mi ò rò kó fẹ́ kó ju ibi tó wà lọ ó kàn ń dààmú lórí ẹ̀ ni. ọkọ mi. arábìnrin kí ló dé tí mo fi sọ pé kẹ́ ẹ lọ bu omi òkun wá tó fi lọ bu omi orí ìyanrìn ó lọ bu omi odò ògùn ó lọ bu omi òkun. prof omi òkun ni mo bu mi ò parọ́ omi òkun ni kódà fúnra mi báyìí ni mo wọnú omi yẹn tí mo lọ bu wá ó dákẹ́ lè gbà mí gbọ́ pé lóòótọ́ omi òkun ni ẹ̀yìn ẹ̀yìn ẹ̀bù kẹ́ ẹ fi sẹ́nu wò ẹ bu sẹ́nu wò. kí n tó mi òkun lá o ṣe gbé fún mi kí n gbé mú. ó kárí obìnrin gidi ni ẹ ò ní ṣánkú wọn ò ní wá ẹtì ìgbà tí owó bá dé tí ọlá bá dé ẹjọ jẹ mo mọ̀ pé omi òkun ló bù wọ́n má fọkọ ẹ lẹ̀ má dẹ̀ dá nítorí tó o bá ṣe gbogbo àdúró rẹ tó le tó yìí tó o bá tún wá da ọkọ ẹ ẹ̀yin méjèèjì jọ lọ ní o bẹ́ẹ̀ ni ìgbà tó o ti gbé omi dé o rí i pé mo fi nǹkan kan kan omi náà ṣe lè kútú ni mo fi kàn án kí ló dé tó o mérí ṣé o mọ tó ń jẹ́ ṣẹlẹ̀kútú ò ah! mọ́ kádì kì í ṣe omi òkun ló gbé wá bí mo ṣe fi ṣẹlẹ̀kútú kan orí ibi tó o jókòó sí ni wàá tọ̀ sí bó ṣe le tó nìyẹn àmọ́ òkú òrèrè wo bí tẹríba bẹ̀rẹ̀ sí ní fífọ̀ àtọ̀ṣẹtọ̀ṣẹ tómi ó gbọ́dọ̀ gbẹmọ lára mọ́bẹ̀ má fọ̀ ọ́ kó máa ní omi òkun o omi òkun o omi òkun o omi o omi o gbogbo ore tó wà nínú omi òkun yá sáré wá. gbogbo ere tó wà nínú ẹ̀rú yá sáré wá. gbogbo ọlà tó wà nínú òwò yá sáré wá. gbogbo ọlà tó wà nínú ẹ̀rú yá sáré máa. kó o wá jẹ́ ti èmi kó wá jẹ́ ti èmi. àti tọkọ mi. àti tọkọ mi àdìsá. tọkọ mi àdìsá. tọkọ mi àdìsá. ṣé mi jẹ́ àdìsá? àbó ò béèrè lọ́wọ́ ọkọ ẹ̀ kó tó di jáde láyé mi ò gbowó mi ò gbóbi ọpẹ́ ó ti tó mi ìgbà tó tún wà òkè tó tó lówó tó tó wá bí mo ní mi ò fẹ́ mo ní mi ò gbà wá ẹni bá ṣerú sẹ́tà ṣe yìí tó gbowó lọ́wọ́ wọn ìyẹn ni wọ́n pè ní ẹni bá jẹ bì ló ń kú pé mi ò jẹ bì ẹ́ ikú kórè mi kété lọ bá òkú ẹ̀ àdìsá lọ kó lọ bá lọ kó lọ bọ́kọ̀ àdìsá tó o bá kúrò bí àdìdánidání òde fi ń gbọ̀n ó ń gbọ̀n ó ń gbọ̀n ó ń gbọ̀n níwájú mi bí nǹkan mi kí ní kòkókò kí fi lù ẹ́ kí bọ́ ẹ sí ìhòòhò gbogbo tó dìbò tó ń kí gbogbo ẹ kí gbogbo ẹ tú síta. ìbínú ọlọ́kùnrin èmi láti sá. ìbínú ọlọ́kùnrin o ìbínú ọlọ́kùnrin o olúwarí màgbọ́jọ́ yóò yẹ ẹ má ṣe mọ́lọ́kùnrin bínú o ẹ má ṣe mọ́lẹ́kùn bínú. kìlọ́lá máa wù kákútù máa wù kìlọ́lá máa wù kákútù máa wù. iṣẹ́ kìíní. lówelówe ni. ẹ̀yin àgbà o. ẹ̀yin àgbà. ọ̀rọ̀ iṣẹ́ kìíní. lówelówe ni. mọ̀jẹ̀sẹ̀ ó ń fikú ṣeré ẹ̀yin ọmọdé ẹ̀ ń gbẹ́lẹ̀ ojú àkùn. bá mo bá ẹ títí ọkọ̀ o ṣé mo wú ẹ mo ní kó wá wú mi kúrò nígbèrè òkú tó sí sí wípé ara mi níbi níbẹ̀ ọkọ̀ ò dàbí ìwọ ń gbénulé o fi orí ẹ̀ kọ́kọ́ sínú bíbá o wá fi èmi sẹ́yìn náà tútù ẹ́ wòbí tó bá kọ̀ tó wà ó fún mi nígbèrè òkú kó wá sinmi sínú lẹ́yìn máa jẹ́ kó mọ ju òjé lọ gbọ́bí mo fún ẹ ní ọjọ́ méje péré mo fún ẹ ní ọjọ́ méje kó wá gún mi kó wá sinmi sínú lẹ́bí bíbẹ̀ kọ́ wá bá mi nìtì mọ́. Ah! wọ́n yìí ká. Túnmí ah! jọ́ má jẹ́ kí wá bẹ́ẹ̀ máa ń wò ó wá sínú lẹ́yìn máa gbójò ń bínú. ìbínú olókùn ò dáa. láti ìgbà náà rèé mi ò rí mú mímọ́ i have been seeing ghosts often bíi kí n máa jẹun kó yọnu plate kò síbi tí ò ti yọ sí mi ọmọ ò tiẹ̀ wà lálàáfíà ń lé mọ́ my mommy my mommy kò síbi tí n ti rí ìyàwó mi kí ló dé wo ti fẹ́ gbẹ̀mí mi. ẹ̀mí ẹ̀ máa bọ́ òun tàka sáwọn ṣológbé tínú bá bí wọn ṣo mọ̀ kán lè forí ẹ̀ sọ ibi tó wà yìí ṣé mi ò sọ fún ẹ tẹ́lẹ̀ àbí mi ò sọ fún ẹ pé wọ́n sọ ọ́ mò ń gbọ́ létí àmọ́ mo sọ fún wọn kò yé wọ èmi àbọ̀ bí mo ṣe sọ tó o bá fẹ́ kú kọjọ́ òkú ẹ̀ tó dé lọ ṣe nǹkan tó ní kó ṣe. tí bá ti ṣe tó ní kí n ṣe yẹn tán gbogbo ẹ̀. àdá o àdá o àdá o ẹ o máa láyé wa bẹ́ mi o olóhùn ni wọ́n ń tún gbégbé kọ́mọ́dé ni nábẹ́ tẹ̀ àlọ́bà kọ́. àdá rèé o àdá lẹ ti rí yìí o. kí lẹ fẹ́ o láìsí àdá kò sọ̀kan. a rí actually nǹkan tó ṣẹlẹ̀ ni pé ẹ̀gbọ́n mi ni wọ́n ìyàwó wọn dẹ̀ kú sí beach kan wọ́n dẹ̀ ní pé ibi ọ̀dọ́ yín bíbáyìí ni wọ́n ti rí òkú yẹn àwọn èèyàn kan dẹ̀ ti sin wọ́n síbí ṣẹ́rí òkúta sọ yìí ó ti dá wàhálà alẹ́ gan gidi ò sí láìfọ ẹ̀gbọ́n mi so èmi wá rò pé àsọmọ ògbóró tẹ̀yìn jẹ́ pé bóyá ẹ kò lè bá wa rí ọgbọ́n dá sí i kẹ bá wa wú òkú yẹn sà so that a lè lọ sin wọ́n sí gbòòrò ó yẹ yín náà. ẹ wá kí ló ṣẹlẹ̀ gangan wá èjì rẹ ó gbá lórí ẹ ni ó fẹ́ ká gbàrà jọ mí lò lójú ẹ ẹ wá ìyàwó bọ̀dá yín kú wọ́n ṣiṣẹ́ tí omi lè má fẹ́ jẹ́ kí n bá yín wù ní nǹkan tẹ̀ mọ́ pé kò pọ̀síbù àkílódé ṣé òkè ẹ fẹ́ kí lọ́ọ́ máa jẹ́ sópì ní kò yá mi ẹ à ní gangan o èjì rẹ àórí òpè ara ó dà pé ṣíṣì wà lórí ẹ̀ wá ń bì. ṣo fẹ́ jẹ́ kágbára àjọ mi lò lójú ẹ̀ wá sọ fún mi ṣé ṣẹlẹ̀ lè tó mú yìí ni kí ni nǹkan tó ń sọ tó wọn máa jẹnu jẹnu yìí bàbá ẹ má lọ gọ o bàbá ẹ má lọ gọ ẹ wò tá a bá wọ́n ẹ̀wọ̀n dáadáa tá a sọ sọ́tún tá a sọ tún sí ó máa dòwó owó wà ń bẹ́ẹ̀ bàbá lóòótọ́ ẹ má gọ owó wà ń bẹ́ẹ̀ ọ̀rọ̀ yín ni. àwọn kan sọ bẹ́ẹ̀ náà ni irun tí mo rí kò dàbẹ́ ni pé bóyá wọ́n ní lọ́wọ́ o. bàbá aṣọ ńlá kọ́ léèyàn ńlá o ẹ má gọ o. ọ̀rọ̀ ló sọ ọ̀rọ̀ ló sọ ó yá ó yá. àṣẹ wà lọ́wọ́ yìí bàbá àṣẹ wà iṣẹ́ um, <coughs> my brother ẹ wo um, ọlọ́run ò ní mú yín kò dẹ̀ ní fàyín lẹ́ni tó máa mú yín lọ́wọ́ ṣe rírú àjálù tó jálù mi mo gbàdúrà ọlọ́run ò ní jẹ́ kó kàn yín um, ẹ jọ ń torí ọlọ́run ṣe rí mo mọ̀ pé ẹnu ẹ̀wọ́n ní ẹnu òfìfo kì í dún yànyàn ṣe rí ẹkọ̀ ń wò mí tí mo dúró báyìí ni o bí mo ṣe wà yìí kòròfo ló wà bí ayé mi ti dojúrú gan lórí ọ̀rọ̀ tá a bá wà yìí náà ni kẹ̀dẹ̀ wá wò ó ṣe rí a ti rìn gan o a ṣe thorough research la ṣe ṣùgbọ́n gbogbo tá a wá rìn dé àbí ní wọ́n á jẹ́ ká mọ̀ pé ìbọn àbí àdá àdá sọ́rí mo jáwọ́ pé nǹkan yẹn bíi weapon ẹ wò ó torí ọlọ́run mi ò ní mind tó máa cost the cost implication mo mọ̀ pé ẹ máa need logistic èmi á san owó whatever máa bí ẹ. wà á gbogbo nǹkan tó ń sọ yìí ṣáwọn lè sanwó ṣá. ẹ sàn má sàn. ẹ máa sanwó lẹ́kàn mi rí légbèlégbè ẹ lè san two million. Ah, wàláì máa fún yín three million. máa fún yín three million. three million. three million. máa fún yín three million. ìyàwó mi she is dear to me mo ní ìdí àti wù. oúnjẹ ò tọ́ bọ́ o. o lẹ ti gbọ́n yẹn ẹ má lọ fọ o. yípadà gbà lásán ẹ gbàgbé ẹ gbàgbé fọ́ọ̀kì ó máa iṣẹ́ ti ṣe é ṣe iṣẹ́ tó bá kakókó àdá ò ní gbà á ipò gbà ẹ má mikàn ẹ má sọ̀rọ̀ ẹ gbàgbé. èdè rẹ àdá o wàá gbá yìí àdá o wàá gbá yìí àdá akọ́jì eléjì rẹ ẹ jẹ́ ti àdárò àkì bílẹ̀ five and six ìmúlẹ̀. ṣé àwọn lè yẹn torí ẹ̀ ní pé kí n máa bọ̀ mi kí ló ṣẹlẹ̀. dìde kò lè understand ṣó níbi tá a bá dé yìí ṣé là á lè mórí nǹkan kan ṣó jẹ́ ká máa lọ ó yé mi. ẹ wo ẹ̀gbọ́n mi ẹ jókòó járe ẹ̀gbọ́n sábọ. kí ni yóò lè níyanjú mọ́ ah, ah. you can't understand sórí bá a ṣe wáyé the whole thing is hovering around achievement Bermuda challenge. ṣàwọn ìwé lẹ́tọ́ jù. ẹgbẹ́ kí ló ṣẹlẹ̀. ẹgbọ́n kí ló ṣẹlẹ̀ bíbá yìí náà. ẹ fara balẹ̀ bó ṣe máa jọ lójú wọn nìyẹn ṣé bó rántí náà tí mo sọ fún ẹ lọ́jọ́ sí pé níbi tí mo ti ń fẹ́ ṣiṣẹ́. tó wà ní gbélé pawó tó ń fẹ́ ṣe ń pawó. tóbìnrin kan bẹ́ sómi ó lọ ń gbà ẹ̀ ẹ̀hẹ́ tọkọ ẹ̀ fi sọ pé kọ́lọ́pàá wá mú mi láì ṣe pé mo ti yàwó ẹ̀ sódò. Ah, eh, aláyè ló sọ. Ah, ah. ó yẹ ká tẹ̀sẹ̀ fọ́ ẹnu ẹ ní o. ẹ eh, eh, o fọ́ mi. bàbá mi ò mọ̀ pé bí ni okúyàwó ẹ̀ ti wá yọ. ẹ̀rọ àtẹni tó kú àtẹni tó sùn so wọ́n sì máa pàdé ojú tí túnra rí ẹ jọ sa ẹ má bínú sa ẹ kí wọ́n á máa wó òkú ìyàwó kí wọ́n á ṣe nǹkan ìwọ kò sí problem àbáwọ̀ rí ẹ má wulẹ̀ yọjú ẹ filẹ̀ ojú náà ló ń rojú ṣàánú ẹ kò sí wàhálà tí bàtí ẹ wo ti gbogbo nǹkan ah ọ̀gá àbúrò yín náà lè lé àmì ọ̀gá ọ̀rọ̀ owó la tún sọ ìmúdẹ tún ẹ̀mọ̀ ẹ̀mọ̀ àyùn ṣe ti. ó wà ń bẹ̀. akọ́jì ó wà ń bẹ̀. ilẹ̀ ojú ojú jàre ẹ tẹ̀ wá gbọ́ ẹ máa ná o ẹ rẹ́dì ẹ dẹ̀ tún máa ná ra ara àbúrò mi á ná ra ẹ máa ná ok ṣé gbogbo ilé táwọn ilé bá yín sọ̀rọ̀ pé three million àbí kíní kan rẹ̀ èmi ò ṣe olóorun bíi tiwọn kò yín ṣe lè san ten million. Ah! sá. bọ́dà o ọkọ àkànjì ẹ̀gbọ́n ẹ̀gbọ́n bọ́dà àkànjì bọ́dà bọ́dà ọ̀nkú dádì àkànjì dádì. sẹ́rí ẹ wo mo mọ̀ pé mo fọkọ̀ kẹ̀dẹ̀ wá wò ó sí abẹ́rẹ́ yan gidi dẹ ní gbà mo ń wo súná yẹn lára yín ṣùgbọ́n èṣù lágbára kò kàn nígbà lání nǹkan ṣáà ṣe. ẹ tètè sọ̀rọ̀ jọ ah, ah, ebi òòrùn ráyè mo fẹ́ lọ fẹ́ sí lóúnjẹ ẹ jọ ń torí ọlọ́run ẹ jẹ́ ká fi two kún tilẹ̀ yẹn kó jẹ́ five million. ẹ jọ ṣe. Ah. mo lóye àṣà. ẹ sà bẹ́ẹ̀ni ó dẹ̀ dání lójú ìgbà olówó yẹn máa rẹ́dì. báyìí báyìí. Ah, ah no kò ní pẹ́ mo lówó lákàntì mo kàn máa mú fóònù àti máa fi ṣe transaction sí then mo sì ní change díẹ̀ nù ká eh, tó máa lè compliment ẹ. ẹ sọ bẹ́ẹ̀ni kàwá gba gbogbo yẹn papọ̀ sí i. fàṣọ yẹn dẹ̀ máa pé láàrin alẹ́ ìsáàrọ̀ la ẹ máa rí yàwó ti já ah, ẹ máa gbókú yàwó kò ń bí ẹ máa kò sí problem ẹ ní sódì mọ́tò yìí kálọ̀ kálọ̀ ọ̀rọ̀ owó làásọ yìí yòówó gangan ní ìyẹn kí ló ṣẹlẹ̀ jẹ́ ká máa lọ. lọ sí bo ṣó mọ nǹkan tó ń ṣe ṣàkànjì. kí ni mo ṣe tí èèyàn ṣe rí kí ni. kí ni mo ń ṣe tó ṣe o mọ implication àti gravity nǹkan tó fi tó fẹ́ ṣe yìí ah! mama kò bá mi o. èdè o tẹ́ bá ti mú ìbò méjì tẹ́ máa papọ̀ ìwé ni implication gravity gbogbo ẹ̀ o dápọ̀ lórí ọ̀rọ̀ òkú èèyàn olókùn kí ló ṣẹlẹ̀ wá nítorí ṣe ń fobìnrin ṣàwọn náà nìyẹn wọ́n fi gbogbo yẹn lẹ̀ sórí ibi tí màá pa ẹ́ wá ibẹ̀ náà ni màá gbà ẹ́ wá àwa ni màá gbà ẹ́ àdúgbò sórí gbogbo òfin tí wọ́n filẹ̀ pé kinní kan ṣe kinní kan yẹn àwa mọ bọ́ ṣe ń tú gbogbo ẹ̀ ká máa bọ̀ máa bọ̀ fún mi lẹ̀ máa bọ̀ àjẹ máa bọ̀rọ̀ àjẹ jẹjà má ti kọ́wọ́ fún wọn o ẹ má kọ́ fẹ́ níbọ̀ ju o. àwọn eléré bàbá àkànjí wọn ní ẹ̀bẹ̀ ìbúlà àbókè ọ̀rọ̀ dáàbà sì bẹ̀ kéde kẹta ó gbọ́ òun là á tẹ̀ sọ kí ló lóò fẹ́ sọ fún mi. ẹ kò lè mo kàn ṣáàkàn tí ẹ notice pé mo ti rí yín tipẹ́ torí ẹ̀ mo ṣe rò pé kí n wálé. yóò dà fún ọ ọkàrí nígbà òṣèlú náà dáa. àgbà yẹn á àṣẹ a máa jù ṣe fún yín. àṣẹ. mo fẹ́ fún yín ní owó fẹ́ fún yín lówó rẹ mọ́ ẹ̀yin bàbá wa náà aṣáá láti máa tọ́jú yín náà ni. <laughs> yóò dáa fún ọ ọmọ ní kẹjú ilẹ̀ mọ́lẹ̀ owó náà à ń kọ́. ẹ máa fún mi lára nọ́mbà yín máa sẹ́ndẹ̀ sí yín ni. kò burú oúnjẹ ọmọ náà ni <laughs> iyekíyẹ tó wá fún mi wọ́n gbà lọ́wọ́ rẹ kàmọ́ bá lọ gbà ní báńkì. kò tiẹ̀ pọ̀ five hundred thousand ni hmm? so five hundred thousand. five hundred thousand. Àkànjí owó yìí pọ̀ kí ni ó kí n bọ́ mi ṣe. èrò o ẹ̀yin bàbá wa náà yín náà ah, ẹ ti gbìyànjú lórí wa náà mo sábà pátá wa kékeré mo bẹ́ẹ̀ máa ṣe ìyẹn náà ló yẹ kí n kàn pé kí n fún yìí. yóò wà tá a fún ọ àwọn ọdún mọ́lẹ̀ ò ní padà lẹ́yìn rẹ wọ́n mọ̀ ẹ́ gbé ọ́ ọ ní tẹ́jú lẹ̀ mọ́lẹ̀ àwọn aláṣẹ ìlú yìí wọ́n mọ̀ kọ́ mọ̀ wà lẹ́yìn rẹ wọn ò ní padà lẹ́yìn rẹ ah, yóò mọ̀ dá fún ọ. bá ti di ọ̀hárọ̀ la ẹ fún mi lákàá nọ́mbà yẹn so màá ṣe síbẹ̀ fún yín ẹ sá ẹ jọ sá mi náà dẹ̀ tún ní nǹkan tí mo fẹ́ sọ. Mm-hmm. mo ń gbọ́. mo kàn ṣàkóso ẹ̀ wò pé ẹ̀yin nìkan lẹ́yìn tí mo lè bá sọ ní gbogbo àwọn èèyàn tí mo mọ̀ ń lù yìí ni o. bàbá hmm? ṣe rántí òkú arábìnrin kan báyìí tí odò gbé wá lẹ́nu bí oṣù mélòó kan hmm. tí ọkọ ẹ̀ wá tó lọ́lọ́pàá wá nǹkan kan òkú yẹn. Ah ah ah ah ah ah ah, bàgà ah dáyù á mo rí ah. gbàdí sọ pé ọ̀sùn mi ní five hundred thousand five hundred thousand láyé pé ń bọ̀ ọ̀rọ̀ àbí ń bọ̀ ọ̀kọ́lé àti ọgbẹ́ gbọ̀nà ẹ̀bùrú ṣe mí níbi ni ìkànnì ọ́ ọ̀pẹ́ náà fẹ́ ṣe yìí ṣé wọ́n mọ̀ pé gbígbí ló dé yòó sẹ́fì pàdá dúró ni ẹ bá dán wò ń tàn ó rí yóò rí jẹ́ ẹ̀jẹ̀ ìwọ wa wò ó bọ́ọ̀ lè dán wò ó kè tù nú ooru. bàbá ayé ti yí padà kò yẹ yín gbogbo àwọn tẹ̀ ń sọ yìí ìlú ti ń change change change change ẹ wo ẹ jẹ́ káwa náà lajú lọ́dọ̀ wa ẹ gbàgbé gbogbo àṣà ayé àtijọ́ nìyí. kódà máa fún hundred thousand sí adé sí ìsàlẹ̀. wọn ò fẹ́ kódà wọ́n fún mi ní wọ́n fún mi ní ní one million wọn ò fẹ́. wọ́n pín lọ́fẹ̀ẹ́ ṣe ìbúṣe wà ó lè ba gbogbo ìlú yìí jẹ́ wo fún tó wá sọ yìí nígbà fún baálẹ̀ gbogbo àwọn àwòrán àṣàgbọ́n gbogbo ní ìsọfún. kí ló ṣẹlẹ̀ akílágbé kílẹ̀ ju àwọn olérè ṣó yẹ kẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ ẹ̀yin tó jẹ́ pẹ́yìn gangan tẹ́ máa rí bí àwo gidi wọ́n dẹ̀ sọ pé ìwò lẹ́nu àwo àwo gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ náà. àwo ni mí lóòótọ́ àmọ́ òun èé sáwọ́ bàjẹ́ òun èé sáwọ́ kà. Hmm. ẹ sílé ọ lọ sinmi nílé bẹ́ẹ̀ ni ọ̀dájúmọ̀ kẹ́ ògùn tá a bá sọ ó dàṣẹ tó ọ̀ya èjì rẹ̀ ṣe dáhùn dáhùn dáhùn dáhùn. kí ló ṣẹlẹ̀ ewọ ewọ ewọ má balẹ̀ ewọ ewọ ewọ ewọ ewọ ejire ejire piye ejire bó bá kọ̀la kọ̀la bó bá dọ̀la kọ̀la kí la fẹ́ wú ẹja máa lọ àti ẹja máa lọ ẹja máa lọ sẹ́ ẹja ká máa lọ. ẹ̀yin ọmọdé. enough wàhálà àti ṣẹlẹ̀ báyìí báyìí báyìí báyìí ọ̀rọ̀ ti gbẹ̀yìn yọ ń tẹ́ ní ká lọ ṣe àti ṣe o ṣùgbọ́n nǹkan mi ló jáde ń bẹ̀ ṣe rí gbogbo àwọn tí mo kó lọ pátá láti lọ wó òkú ìyàwó mi gbogbo wọn náà ti dògbò o bó ṣe ṣubú lọ́kọ̀ọ̀kan lọ́dẹ̀ wọlé bẹ́ẹ̀ èmi nìkan kan ni mo escape escape tèmi gan by chance ni o. dídé ibi tó bá mi dé nínú rẹ̀ mi ò lè dá tọ̀bí ya mi lórí ìdìdá tẹ́títẹ́ tẹ́tí yẹn wọ́n ti dé ìdìbẹ̀tẹ̀ lọ́dún lọ́tẹ̀ lórí ìtọ́jú òdíje ti tẹ̀tẹ̀ òdìbò ti tẹ́lẹ̀ ayé mi fi fi dà jù bẹ́ẹ̀ ọ̀gbẹ́ ayé mi tèyí èmi àti ìgbà tí mo tí mo tẹ̀tọ́ gbìyànjú ìgbà yìí dídì ayé mi tètè dàgbẹ. bro so kò sí solution lọ́dọ̀ tẹ̀yìn ẹnu yìí ti wọ́. ohun tó ṣe lóṣù kí wọ́n tó ń sọ̀rọ̀. ibẹ̀ bẹ́ẹ̀ náà ju ibẹ̀ bẹ́ẹ̀ tó bẹ́ ìwẹ̀ lẹ́yìn tó bẹ́ tó bẹ́ kò lẹ́yìn tó jẹ tàbí bí dúró dò lábò wọ́n ní wọ́n ní wá jíjẹ̀ kí n gbẹ. ah prof ẹ wo ẹjọ́ nítorí Ọlọ́run you will be fine àwọn ẹjẹ́ kí mi máa lọ ná ṣé àdúrà èmi náà máa máa fàdúrà ràn yín lọ́wọ́ lẹ́yìn odi. mo fẹ́ bí bèbí ìṣèdí ní òtòyótó tó mi tí ìwà ìwà fẹ́ bá tayọ̀ tòjú dá bàbá tó yẹ. ẹni bá pé kí la ó ṣe là ń ṣe. molo